àti òkùnkùn ní òru àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kìíní ọlọ́run sì wí pé kí òfurufú kí ó wà lé agbede méjì omi kí ó sì yẹ omi kúrò lára omi ọlọ́run sì ṣe òfurufú ó sì yẹ omi tí ó wà ní ìsàlẹ̀ òfurufú kúrò lára omi tí ó wà lókè òfurufú ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run sì pè òfurufú ní òru àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kejì ọlọ́run sì wí pé kí omi abẹ́ ọ̀run kí ó wọ́jọ pọ̀ sí ibì kan kí ìyàngbẹ ilẹ̀ kí ó sì hàn ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run sì pè ìyàngbẹ ilẹ̀ ní ilẹ̀ ó sì pè ìwọ́jọpọ̀ omi ní òkun ọlọ́run sì rí pé ó dára ọlọ́run sì wí kí ilẹ̀ kí ó wu oko ewéko tí yóò máa so èso àti igi eléso tí yóò máa so èso ní irú tirẹ̀ tí ó ní irúgbìn nínú lórí ilẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ilẹ̀ sì sú koríko jáde ewéko tí ń so èso ní irú tirẹ̀ àti igi tí ń so èso tí ó ní irúgbìn nínú irú tirẹ̀ ọlọ́run sì rí pé ó dára àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹta ọlọ́run sì wí pé kí àwọn ìmọ́lẹ̀ kí ó wà lé òfurufú ọ̀run láti pààlà ọ̀sán òun òru kí wọn kí ó sì máa wà fún àmì àti fún àkókò àti fún ọjọ́ àti fún ọdún kí wọn kí ó sì jẹ́ ìmọ́lẹ̀ lé òfurufú ọ̀run láti mọ́lẹ̀ sórí ilẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run sì dá ìmọ́lẹ̀ ńlá méjì ìmọ́lẹ̀ tí ó tóbi láti ṣe àkóso ọ̀sán àti ìmọ́lẹ̀ tí ó kéré láti ṣàkóso òru ó sì dá àwọn ìràwọ̀ pẹ̀lú ọlọ́run sì sọ wọ́n lọ́jọ́ lé òfurufú ọ̀run àti láti máa tan ìmọ́lẹ̀ sórí ilẹ̀ àti láti ṣe àkóso ọ̀sán àti àkóso òru àti láti pààlà ìmọ́lẹ̀ òun òkùnkùn ọlọ́run sì rí i pé ó dára àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹrin ọlọ́run sì wí pé kí omi kí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá alààyè tí ń rákò àti kí ẹyẹ kí ó máa fò lókè ilẹ̀ lé ojú òfurufú ọ̀run ọlọ́run sì dá erinmi ńláńlá àti ẹ̀dá alààyè gbogbo tí ń rákò tí omi kún fún lé ọ̀pọ̀lọpọ̀ ní irú wọn àti ẹyẹ abìyẹ́ ní irú rẹ̀ ọlọ́run sì rí i pé ó dára ọlọ́run sì súre fún wọn pé ẹ máa bí sí i kí ẹ sì máa rẹ̀ sí i kí ẹ sì máa kún inú omi lé òkun kí ẹyẹ kí ó sì máa rẹ̀ ní ilẹ̀ àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ karùn-ún ọlọ́run sì wí pé kí ilẹ̀ kí ó mú ẹ̀dá alààyè ní irú rẹ̀ jáde wá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 mo fi ewéko gbogbo tí ó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso fún yín àti gbogbo nínú èyí tí ń ṣe igi eléso tí ń so ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún àti fún gbogbo ẹranko ilẹ̀ àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún gbogbo ohun tí ń rákò lórí ilẹ̀ tí ń ṣe alààyè ni mo fi ewéko tútù gbogbo fún lé oúnjẹ ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run sì rí i pé gbogbo ohun tí òun dá sì kíyèsí dáradára ni àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹfà